Yoruba monarch, the Alafi of Oyo, Oba Lamidi Adeyemi, has passed on. Alafi Adeyemi, the third from the Alowolodu ruling house, died in the late hours of Friday at the Afe Babalawo University Teaching Hospital, Ade-Ekiti, the capital of Ekiti State in southwest Nigeria. The remains of the top Yoruba traditional ruler were brought to Oyo town in the early hours of Saturday and palace rites began. He was 83 years old and the longest reigning alafi ever, having ruled for 52 years. The governor of Oyo State, Sheyi Makinde, is expected to make an official announcement upon receiving the report of the monarch's passing from the Bashorun of Oyo, Yusuf Akinade, the head of the Oyo Mercy, who will now lead Oyo town before a new alafi is installed. The monarch had been sick and a plan had been made to fly him abroad before he passed on on late Friday night. A source familiar with the medical travel plan said his ticket and those of a few wives were already procured. His death came months after the two other senior Oyo state monarchs, the Olubadan of Ibadan, Saliu Adetunji, and the son of Obomosho, Jumo Oyewumi, died. All happened in less than five months. A new Olubadan has been installed, but the Sun throne remains vacant. Alafi Adeyemi was born on October 15, 1938, in the Agbawolodu royal house of the famous Oyo State. He was crowned on November 18, 1970, succeeding Oba Gbadegbesin Ladigwolu Lutu. He was known popularly as Iku Baba Yeye. While he reigned, He was the permanent chairperson of the Oyo State Council of Obas and Chief. With the demise of Alafi Adeyemi, it is now the turn of the Ogunloye ruling house to produce the next Oyo monarch. Mr. Adeyemi's predecessors, Alafi Ladugolu, was from the Ogunloye's house. Ikuwu Baba Yeye was survived by many wives, children, and grandchildren now the last moments of Oba Lamidi aka Iku Baba Yeye with his many wives. Please don't forget to subscribe. aláàjì oníṣòro aláṣọpọ aláàjì aláṣọpọ aláàjì oníṣòro aláṣọpọ aláàjì oníṣòro ènìyàn tó ń sọ̀rọ̀ ìròyìn tó bẹ níwájú òrìṣà tó ń bá ènìyàn lè kú ẹgbẹ́ jẹ aláṣọpọ aláàjì oníṣòro aláṣọpọ aláàjì oníṣòro aláṣọpọ ṣẹlẹ ṣẹlẹ náà. àbàṣọ̀rọ̀ ènìyàn tó ń sọ̀rọ̀ ẹlẹ́yìn tó bá níwájú. ìdájọ́ wà. bàbá ẹlẹ́wọ̀n tó kọ́ ẹgbẹ́ jẹ́ àwọn sọ̀rọ̀ ẹgbẹ́ láti fún àṣọ. látọ̀rí àwíwájú ẹ̀ ọlọ́run bá jẹ́ lórí láwọn láha ọlọ́sùn dùn títí ayé rẹ̀ ọlọ́run tí ọlọ́run sí ọlọ́run sí. láì fòrò ẹ̀rọ ọmọ àtìgbà òfúsà méjì. tí wọ́n dé you tí wọ́n gbé fún wọn you wọ́n bá dá lọ́wọ́ jẹ́ you.